gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkìtì olóyè ayọ̀délé fáyọ̀ṣe ó mà ti sọ̀rọ̀ o ó ti fún gbajúmọ̀ àgbàlẹ̀ yorùbá àti gbajúmọ̀ aṣíwájú àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí ni amòfin àgbà afẹ́ babalọ́lá tó jẹ́ bá amòfin ilẹ̀ yorùbá ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá náà sọ ó ti fún bàbá náà lésì o ìpè bàbá o lásìkò tí òun ṣe gómìnà ní ìpínlẹ̀ èkìtì òun gbìyànjú agbára òun o òun ṣe dáadáa bẹ́ẹ̀ làwọn gómìnà tó ṣíwájú òun náà pàápàá olóyè adébáyọ̀ adéyínká olóyè níyì adéyínká àti ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹmí àwọn náà gbìyànjú agbára wọn ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni amòfin àgbà afẹ́ra balọ̀lá ju bọ́ǹbù ọ̀rọ̀ sílẹ̀ ní ìlú adó èkìtì lásìkò tí gómìnà bíọ́dún oyèbánjí pé bàbá náà láti wá bá a ṣe aṣọ lójú ilé ìwòsàn àràmàǹdà kan tó kọ́ sí ìlú adó-èkìtì àsìkò náà ni afẹ́ babalọ́lá jẹ́ kó dímọ̀ pé Bíọ́dún Oyèbánjí ń gbìyànjú gidigidi fún ìpínlẹ̀ èkìtì àti pé lẹ́nu ọdún kan péré tó ṣẹ̀lú lórí àlééfà ó ti yí ìpínlẹ̀ èkìtì padà gidigidi ṣùgbọ́n tó ní ó jẹ́ ìyàlẹ́nu gbogbo àwọn tó ti ṣíwájú ẹ̀ pàápàá fáyọ̀ṣe ni o fáyẹmí ni o níyì adébáyọ̀ ni àti òní ó ní wọn kò ṣe dáadáa rárá rárá wọn kò ṣe nǹkan gidi kan fún ìpínlẹ̀ èkìtì ní ọdún mẹ́jọ ọdún mẹ́rin tí àwọn míì lò nínú wọn tó sì ní bí wọ́n ṣe fi ìpínlẹ̀ èkìtì bá ṣe bá náà náà fi sí kò sí ìdàgbàsókè kankan ṣùgbọ́n láàrin ọdún kan àti oṣù bíi méjì mẹ́ta kan tí Oyèbánjí ti lò ó ti ṣiṣẹ́ takuntakun ju gbogbo àwọn tí wọ́n ti jẹ gómìnà síwájú ẹ̀ lọ ọ̀rọ̀ yìí ló máa di awuyewuye ńlá táwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sì jẹ́ pé nígbà tó ń bá iléeṣẹ́ ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan Premium Times sọ̀rọ̀ fáyọ̀ṣe ni láyé òun kọ́ lòun lè fún amòfin àfi bàbá lálẹ́sì ò nítorí pé bàbá ló jẹ́ fún òun àti aṣíwájú àwọn sì bọ̀ fún púpọ̀ kódà ó ní kì í ṣerú ẹni téèyàn tiẹ̀ lè gbéná wojú ẹ̀ rárá ó ní ṣùgbọ́n táwọn fẹ́ sọ ni pé òun gbìyànjú agbára tòun o nígbà tóun ṣe gómìnà bẹ́ẹ̀ ni fáyẹmí àti níyà adébáyọ̀ náà gbìyànjú fáyọ̀ṣe wa ni òun rántí pé lọ́dún two thousand and nineteen níta gbangba náà ni amòfin babalọ́lá iná ti ń sọ níta gbangba pé òun gbìyànjú púpọ̀ ní orí gómìnà ìpínlẹ̀ èkìtì oníṣùgbọ́n tí bàbá wa ń sọ nínú ọdún two thousand and twenty four ó ló ti yàtọ̀ gédégbé ṣùgbọ́n o ó lóun ò ní máa bá bàbá kó máa bá wọn fa ọ̀rọ̀ ní fàákàjà nítorí pé yàtọ̀ sí pé bàbá náà jẹ́ aṣíwájú fún àwọn táwọn gbọ́dọ̀ rí fín oníbàbá ìlú tó jẹ́ fún àwọn.